ونعوذ بالله من ومن سيئات من يهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن اتبع بهذا وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي

sí àtúndà ọpẹ́ fún àwọn ṣùgbọ́n àwọn ọgbọ́n ọba tí oníkàtà ń bẹ lórí ìsìláàmù eléyìí tó jẹ́ nínú orí tó ní bí àbá tó ṣe fún ọ̀kan nínú àwọn ìdá rẹ̀ nínú àwọn àtàgbé àtàgbé bàbá pé orí ìsìláàmù tó ṣe bá wà láyà pọ̀ sí ẹ̀dá lórí kò sí táwọn ìsìláàmù ṣe èyí kò ní yóò fi ìsìláàmù ṣe odò kò ní yóò fi ìsìláàmù ṣe àwọn màláìka wo ni tó lè ká mú ṣe tó ní kéde lè á ká àwòlà gbogbo àwọn ọlọ́pàá ọba aláàbá sábà ní àtàkùn ìlú láti àlàkọ àtàkùnlá wọn dá wọn lórí tẹ̀lé tọlọ́kùn ìyẹn ni pé wọn ò tẹ̀sẹ̀ báyìí wọn ju ẹsẹ̀ ọba aláàbá wọn ó jẹ́ pé wọ́n tẹ̀lé tọlọ́kùn wọn ìṣe ọba mẹ́ta lọ́ba aláàbí máa yà sórí ọlọ́ àwọn àgbà wọn aláṣọ àwọn aláṣọ tó tó bá yẹ kí ó ṣe yóò wẹ̀ ṣe gbogbo tó bá yẹ kí ó ṣe yóò wẹ̀ ṣe ọmọ ìrìn àtàlùfẹ́nu àwa nìkan ni wọ́n ń ṣe sí bí ká wá tẹ̀lé lọ́lọ́ sùlámì jẹ́ oríire tó fi ṣe lóṣù àti ẹ̀fọ́tà tó fi ṣe ká lọ́lọ́ àbọ̀ òṣèlú fẹ́ kí ó lè fi ìlànà mọ́ ìṣẹ̀lẹ̀ wa ọ̀la ìṣẹ̀lẹ̀ àtọ́wà ní kókè àlẹ́kọ̀ọ́ fàdébọ̀ Mohammed àwọn ará ilé ìyàwó sọ̀hábà àti agbábẹ́ ìṣòro ìṣúra tó àwòrán yìí àti parí sọ́tù tààrí ìlànà gbogbo alámọ́tà parí sọ́tù tààrí ìyẹn pẹ̀ pé àwọn sùnmọ́nì wọ́tà aláǹtàwá bẹ́ẹ̀ jẹ́ so wọn bá pè ní àlẹ́ wọn bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtẹ̀yẹ kí ni oríṣiríṣi ìbáṣe tó súnmọ́ tó wà láàrin sùúrù àtẹ̀tọ̀ parí ṣe ká àwọn àlàáfíà ti wá yìí wọ́n wà lórí àwọn ẹ̀yẹ kaná nígbà tó gbogbo sún àwọn àwọn ẹgbẹ́ wọn wà pọ̀ sí ìṣúra yìí bẹ́ẹ̀ bá kà lẹ́ wọ́n tẹ̀lé bá wọn nígbà tó wọ́n jọ ìta pọ̀ lọ. láti wọn wá kan náà wọ́n lò wọ́n kọ́ mọ́ àwọn súrà kan wà sílẹ̀ pé èdè nípa àbàtì kọ́ntínítà pọ̀ dá súrà. torí pé ìmọ̀tìmọ́ọ̀nù wọn àti torí pé àtàwọn òṣìṣẹ́ fi ìlà yìí torí pé níláwọ̀ òtọ́ba alẹ́ làásùn kalẹ̀ fún àdàbọ̀ Muhammad. àbẹ̀ ó jọ àgbọ́yé rẹ̀ mẹ́ta tó yọ súrà tàbí ẹgbẹ́ ìdílé yìí wọ́n ti súrà tó gbòòrò. Mùsẹ̀sẹ̀ àlùmọ́nìkù ní ọlá alẹ́pẹ̀lẹ́ àlùmọ́nìkù alẹ́pẹ̀lẹ́ ìkápá. Tó ti àlùmọ́nìkù ọlá tàbí ẹgbẹ́ ìkápá. Àtọ́lá ìkápá ẹni orí gbogbo rẹ̀ aláṣọ ìkápá. Àìsí ọ̀rọ̀ gbọ́dọ̀ nínú súrà tó alẹ́ ìrọ̀ nígbà tó sọ pé àwọn olùdarí ìṣòro ti ó ní sọ pé ìyá ẹni kẹ̀gbọ́dì tún ti mú ìjàmbá ìgbàṣà èyí tó ń wọ ọlọ́run nínú ọdún lọ́la ayé àtọ́lá àti ìyáma wà ń tẹ̀lé.